èmi kọ́ ni mo ṣẹ́ ọrùn Mohbad sínú pósí ipa tí mo kó rèé Darusha ṣàlàyé ara ẹ̀ ọ̀gbẹ́ni Darusha lóṣùbè ọ̀kan pàtàkì lára ìbátan tó tún jẹ́ máníjà gbajúmọ̀ olórin takasúfèé ni olóògbé ìlérí olúwa ọládìméjì alọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad ti bọ́ síta láìpẹ́ yìí láti sọ ipa tó kó lásìkò ètò ìsìnkú ọ̀gá rẹ̀ Mohbad àti láti sọ ohun tó mọ̀ nípa ikú olóògbé náà olóògbé kú lọ́jọ́ kejìlá oṣù kẹjọ ọdún yìí lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n sílùú èkó tí wọ́n sì ṣètò ìsìnkú rẹ̀ lọ́jọ́ kejì tó kú bí wọ́n ṣe sin ín tí wọ́n ṣe ọrùn rẹ̀ sínú pósí kékeré kan báyìí tí wọ́n rà fún un ló ń bí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ nínú tí àwọn kan sì ń sọ pé iṣẹ́ ọwọ́ ìbátan rẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni dàrúṣà ni ṣùgbọ́n láti wẹ ara rẹ̀ mọ́ lórí ẹ̀sùn burúkú náà ló mú kí dàrúṣà tó tún jẹ́ máníjà olóògbé náà nígbà ayé rẹ̀ fi sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn pé kì í ṣe ẹ̀bi mi rárá mo sì bẹ gbogbo èèyàn pàápàá jùlọ àwọn olólùfẹ́ olóògbé náà pé kí wọ́n má di ẹrù tí kì í ṣe tèmi lé lórí o gbogbo ohun tí mo mọ̀ tí mo gbọ́ nípa ọ̀rọ̀ olóògbé náà ti ń dà mí lọ́pọlọ rú báyìí oríṣiríṣi ẹ̀sùn làwọn èèyàn ti fi kàn mí lórí ẹ̀rọ ayélujára pé èmi ni mo ṣẹ́ ọrùn olóògbé náà sínú pósí lásìkò tí wọ́n fẹ́ sin ín àwọn ẹ̀sùn aburú táwọn èèyàn fi ń kàn mí yìí ló jẹ́ ohun tó burú jù tí wọ́n sọ nípa mi látìgbà tí mo ti dáyé pé èmi ni mo ṣẹ́ olóògbé lọ́rùn kí òkú rẹ̀ lè wọnú pósí nígbà tí wọ́n fẹ́ sin kì í ṣe òótọ́ rárá bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan rèé nígbà tá a dé ọsibítù kan nílùú èkó lágbègbè ibi tó kú sí wọ́n sọ fún wa pé kò sáàyè mọ́ tá a lè gbókù rẹ̀ pamọ́ sí rárá ní gbogbo ilé ìwòsàn tá a gbé e lọ a kò rí ẹni tó máa gba òkú rẹ̀ lọ́wọ́ wa kódà a kò rí ààyè tá a máa gbé e sí ní mọ́ṣúárì pàápàá kò sẹ́ni tó fẹ́ gbòkú rẹ̀ lọ́wọ́ wa rárá a kò sì fẹ́ sin ní àjìn lọ́jọ́ náà ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn kan tá a gbé e lọ ló gbà wá lámọ̀ràn pé ká lọ ra pósí fún un ká sì gbé òkú rẹ̀ pamọ́ sínú mọ́tò agbókùúgbálàyè ìyẹn ambulance tó máa gbé e lọ sílùú ìkòròdú níbi tá a fẹ́ sin ikú rẹ̀ sí lọ́jọ́ kejì gbogbo ẹbí olóògbé ni wọ́n wà lórí ìdúró lọ́jọ́ náà pátá tí wọ́n sì faramọ́ àbá náà kódà dẹ́rẹ́bà ọkọ̀ agbókùgbáláyè ọ̀hún ń bínú gidi pé òun fẹ́ padà sílé lọ́jọ́ náà ìyá Mohbad nìkan ni kò sí láàrin wa nígbà tá a fẹnukò lórí ìgbésẹ̀ ọ̀hún èmi ni mo sanwó pósí àti owó mọ́tò tó máa gbókù rẹ̀ lọ síbi tá a fẹ́ sin sí mi ò yẹ pósí náà wò rárá bóyá ó kéré sí ohun tó máa gba olóògbé náà tàbí kò ní í gbà á ní kúkúrú kì í ṣe èmi ni mo ṣẹ́ ọrùn olóògbé sínú pósí tí wọ́n sin sí nígbà tí òkú rẹ̀ kò fẹ́ wọnú pósí náà làwọn kan ṣẹ́ ẹ lọ́rùn sínú pósí ọ̀hún tí wọ́n sì sìn sílùú ìkòròdú lọ́jọ́ kejì tó kú dàrósà ní gbogbo ètò tó kù pátá lòun rí i dájú pé ó lọ gẹ́gẹ́ bó ṣe yẹ tóun sì dá ṣéǹjì tó kù padà fáwọn tó yẹ kó gbowó ọ̀hún lọ́wọ́ òun bẹ́ẹ̀ ò bá gbàgbé látìgbà tí olóògbé yìí ti kú ní oríṣiríṣi awuyewuye ti ń lọ nípa ikú rẹ̀ ọ̀rọ̀ ikú rẹ̀ yìí ló mú káwọn ọlọ́pàá fọwọ́ òfin mú Naira Marley Sam Larry prime boy àti nọ́ọ̀sì tó gún olóògbé lábẹ́rẹ́ kó tó kú ṣùgbọ́n wọ́n ti ju sam larry àti naira marley sílẹ̀ látìmọ́lé tí wọ́n fi wọ́n sí láìpẹ́ yìí lẹ́yìn tí adájọ́ gba béèlì wọn pẹ̀lú owó ńlá. adéwálé adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́